mo kí ẹni tó bá wo ètò mi báyìí mo ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí ẹni tó bá padà darapọ̀ mọ́ mi mo kíra bá ṣe ń kíra níkẹ́ ọlá ìkí ẹ̀gẹ́ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire hmm. mo ṣe ẹ̀là àbọ̀rú ẹ̀là àbọ̀yè ẹ̀là àbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá ọ̀rúnmìlà mo yìnbọn ru ọ̀rúnmìlà mo yìnbọn yè ọ̀rúnmìlà mo yìnbọn ṣiṣẹ́ mo ṣe ogbó atọ́

èèpàmọlẹ̀ bọ́n ṣe ń kí olúkálukú òrìṣà ló bọ́n ṣe ń kí so ẹ jẹ́ ká sáré lọ sí ibi ọ̀rọ̀ bàbá ìmáàmù Ọ̀fà pápápá ẹ̀ tó rọrùn kan tí mo fẹ́ sọ ò pọ̀ púpọ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́tí wọlé Alákúnlé Ìṣọ̀lá ẹ ṣé Ọmọ́wùmí Lásìs ẹ ṣé bàbá ìmáàmù Ọ̀fà ẹ jẹ́ kí bàbá ìmáàmù Ọ̀fà kó rí fídíò mi mi ò fídíò wọn tó ń ṣe pé kọ́lọ́hún kó paná adébọ̀rí àti àwọn kan tó ń sọ̀tàn kọ́tọ̀kọ̀tọ̀ nípa ifá àbí nǹkan kan báyìí ṣé mo pé nǹkan tẹ́mi fẹ́ sọ fún wọn ni pé ẹni kọ́lọ́hún kó pa inú adébọ̀rẹ́ mo mọ̀ pé inú adébọ̀ tẹ̀ sọ pé kọ́lọ́hún kó parẹ́ yìí kan tó bí yín àwọn bàbá bàbá yín náà ti ń gbàdúrà pé à kọ́lọ́hún kó paná ṣé mo pé èdè yẹn kò sí ní èdè ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí ẹ̀sìn àjèjì dé ó ní ààrẹ Solomon you are welcome èsì ọlá ẹ káàbọ̀ ó ní èdè yẹn dé pé kọ́lọ́hún kó paná adébọ̀rẹ́ so nǹkan tẹ́sìn àjèjì wá ṣe ni pé ó fẹ́ wá pa ìṣẹ̀ṣe rẹ ìtumọ̀ ẹ̀ nìyẹn torí àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ń pè ládẹ́bọ̀ number one Muslim Yorùbá wọn wà mentally correct ìdí tí mo sọ pé wọn wà mentally correct ni pé Kuban òun ni wọ́n ń pe ẹbọ ní èdè lárúbáwá Kubani ní èdè lárúbáwá òun náà ń pè ní sacrifice ní english kùbánì ní èdè lárúbáwá òun ni wọ́n ń pè ní sacrifice ní english so eh, sacrifice ní èdè english òun ni àwa ń pè ní ẹbọ lédè títí wa sacrifice ní english ẹ̀yin wá lọ bọ́rọ̀ èdè haúsá that is stupidity stupidity nìyẹn ẹ èdè haúsá ẹ wá lẹ́ ń ṣe sàrà ẹ̀yin ò ṣẹbọ that is stupidity ẹlẹ́bọ ni àwa bẹ́ẹ̀ ni torí pé tọ́ bá sọ pé wá ní adífá fún Ògún onídà òǹlé ẹbọ náà ni kó máa mú ṣe èjì ògbé ní irọ́ gorí irọ́ irọ́ pin òtítọ́ korò ó dà ọ̀run àjàlé ẹ̀ làgbògì ní í ṣe olúwo ìsálú ọ̀run ó ní àwọn ni wọ́n dífá fún Odùduwà àtẹ̀wọ̀nràn èyí tí Olódùmarè kó okùn ayélé lọ́wọ́ pé kó lọ túnlé ayé ṣe wọ́n ní ẹbọ lọ ní kó máa mú ṣe ló bá gbéra sílẹ̀ ló bá ṣẹbọ bẹ́ẹ̀ ni adífá fún Ṣàngó nígbà tó ń bẹ láàrin ọ̀tá ọ̀tá wà níwájú ọ̀tá wà lẹ́yìn bẹ́ẹ̀ ni ẹbọ náà ni kó máa mú ṣe ìgbà tó rúbọ tó fi gba ọta ṣẹ́gun wọ́n ní kí ni àrírá fi ṣẹ́tẹ̀ ìgbà ọta làrírá fi ṣẹ́tẹ̀ so ẹbọ láti àwọn bàbá tiwa fi ń ṣẹ́gun so àwa ti wake up sìn nǹkan táwọn bàbá wa fi ń ṣẹ́gun àwọn fọ́rínà kan dé wọ́n wá sọ pé ká má lò ó mọ́ wọ́n fẹ́ ká di mùmú wọ́n fẹ́ kọ́ pọ́n fẹ́ pa wá sáyé nìyẹn náà so àwa ti ọmọ ẹlẹ́bọ ni àwa àwa dẹ̀ wà proud of ẹbọ ẹlẹ́bọ ni wa ẹ̀yin ń ṣe sàrà àbí ẹ ń ṣe sàrà so ẹ̀yin ò ṣe bọ sàrà lẹ́yìn ṣe yes èdè haúsá lẹ́yìn fi ń sọ tiyín we don't give a damn sa ẹlẹ́bọ ni àwa torí ẹlẹ́bọ ni àwọn bàbá títí wa so nígbà tó dẹ̀ pé ẹlẹ́bọ ni àwọn bàbá wa gbogbo àwọn tá a ti ń dárúkọ yìí àwọn bàbá títí wa ni wọ́n bẹ́ẹ̀ ni adífá fún ọ̀sẹ̀ òrìṣà ńlá ọ̀sẹ̀ rẹ̀ máa gbò nígbà tó ń fojú sunkún sùn rẹ́gbẹ̀ẹ́ ọmọ ẹbọ náà ni kó máa mú ṣe nígbà tó rúbọ tán ó bímọ bẹ́ẹ̀ ni àwọn ìtàn tí ẹ̀sìn Islam àti Christianity ò fẹ́ ká mọ̀ nìyẹn so ẹ ẹ̀ fẹ́ ká mọ ìpìlẹ̀ àṣeyọrí àwọn baba ńlá títí wa nǹkan táwọn ń ṣe tán fi ń ṣe àṣeyọrí ẹ wá ní ká má ṣe mọ́ ká lọ máa play allegiance sí àwọn Arab ẹ wá máa ṣèwúre ẹ kọ́lọ́ nǹkan paná adébọ̀rẹ́ nǹkan tí mo sọ ni pé ẹ̀yin kọ́lẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn bàbá bàbá yín ló ti bẹ̀rẹ̀ pé ké kí kí aláwù yín torí kì í ṣe olódùmarè wa wípé kó pa iná ẹbọ táwọn bàbá tiwa tí wọ́n ń ṣe tí wọ́n fi ṣe àṣeyọrí ní àná ẹbọ tí Ọ̀rúnmìlà ṣe tó fi ṣàṣeyọrí ẹbọ tí Ògún ṣe tó fi ṣẹ́gun wọ́n ní adífá fún Ògún onídà nígbà tó ń lọ gbàrà nílé Olódùmarè ẹbọ náà ni kó máa mú ṣe nígbà tí òògùn rúbọ tán òògùn bẹ̀rẹ̀ sí ní gba bẹ̀rẹ̀ sí ní dàrà ó bẹ̀rẹ̀ sí ní fi irin ó fi ń ṣe oríṣiríṣi nǹkan àwa rí i pé lẹ́ni gbogbo àwọn tó túnlé ayé ṣe lẹ́ni àwọn tó ń ṣiṣẹ́ òògùn ni àwọn alágbẹ̀dẹ ni kí lè wá fẹ́ lò nílé ayé láti irinṣẹ́ òògùn kò sí ṣùgbọ́n ká ní pé ògún òrúbọ náà lọ́jọ́ náà ṣóògùn máa lè ṣèbọn ṣàkàbùlà nìkan ṣoṣo tẹ́ ẹ gbójúlé báyìí tó a lè fi proud pé ìyẹn la ṣe ògún ló ṣe o ògùn ló ṣe o mọjá kan tí kí ló orúkọ ẹ̀ máà tó wà ní ìwó yìí mọ́fìtì àbí kí ló lóun jẹ́ mọ́fìtì ìwó ó ní ṣe torí àdá tó ògùn ṣe èwo ni mọ́fìtì gan ṣe fúnra ra ẹ̀ ògùn ṣe àdá ó ṣe ọkọ́ láyé tiẹ̀ ó ṣe ìbọn ó ṣe ọkọ̀ ojú omi ó kọ́ wa ní many things ògùn láka ayé ọ̀ṣinmọlẹ̀ tẹ bá máa dọ̀tí ẹ̀ ẹ̀ wá ní ṣé èèyàn gidi ló ń lómi lílé tó ń fẹ̀jẹ̀ ṣé èèyàn gidi ló ń faṣọ sílẹ̀ tó ń fi mọ̀kímọ̀ bora ògún onílé owó ògún onílé ọ̀nà ẹ jí oríkì yẹn lọ fún aláwù aláwù ò lóríkì ògún onílé owó ọlọ́nà ọ̀là ògún onílé kángun kángun òkè ọ̀run ẹ tún wá parọ́ ẹ tún wá ní aláwù lónílé òun ni olú kángun òde ọ̀run ibo ló ti nílé kángun òde ọ̀run àwọn oríkì táwọn bàbá wa tí wọ́n ti ṣe láti fi kí a má fi lè mọ̀ ká fi lè mọ̀ irú nǹkan tí àwọn alálẹ̀ wa jẹ́ ẹ jí gbogbo oríkì yìí pátá ẹ lọ jí sínú ẹ̀sìn Islam so that àwa ẹ wá sọ fún àwọn bàbá pé àwọn bàbá tiwa yẹn ẹ láwọn ní ẹni ẹ̀kọ́ oríkì àwọn ẹni ẹ̀kọ́ yìí òun lẹ wá fi ń gbé àláwù yín ga so kí ni àwa wá ń sọ bíbá yìí ni pé <coughs> bẹ́yìn ṣe wá ń sọ pé kí aláwù yín kó pa iná adẹ́bọrẹ́ tí ẹ tún wá ń pa irọ́ pé ifá o kò ń kọ́ ni pé ẹ̀sìn àjèjì náà ní ifá ní ilẹ̀ káàárọ̀ àjíire ìpèsè ni Ọ̀rúnmìlà lọ gba ifá wá àwọn míì ní Ọ̀rànmíyàn ló lọ gba ifá wá àwọn irọ́ tẹ̀ ń pa káàkiri torí à ń gbọ́ kọ́mẹ̀ntì àwọn ọmọ mùsùlùmù kéékèèké a dẹ̀ mọ̀ pé ẹ̀yin bàbá ilẹ̀ ń parọ́ fáwọn ọmọ wọ̀nyí ní mọ́ṣáláṣí torí pé ẹ fẹ́ káwọn ọmọ yìí sọnù ẹ fẹ́ kọ́ appreciate nǹkan tí ó tọ̀dọ̀ wọn jáde so ifá gbogbo ayé kò síbi tó ti ń ṣe ifá lẹ́ni ọ̀rúnmìlà ni wọ́n ń júbà àwọn kan tẹ̀ tó sọ pé lámúrúdù ló ń nífá àwùjọ wa gbọ́ lámúrúdù ká ní pé à ṣe christian àti muslim ṣé a lè gbọ́ nǹkan tó ń jẹ́ lámúrúdù láéláé ṣé a lè gbọ́ nǹkan tó ń jẹ́ lámúrúdù láéláé so ẹni pé wọ́n lọ gba fáwa ni ṣùgbọ́n gbogbo ibi tó ti ń kí fá ní gbogbo àgbáyé kò síbi tó ti ń dárúkọ lámúrúdù gbogbo àwọn òyìnbó tó dẹ̀ wá ń kọ́ ifá ilẹ̀ wa náà ti wá ń kọ wọn ò lọ sí ilẹ̀ lárúbáwá kan lọ fẹ́ kọ́ fá wọn ò lọ sílẹ̀ India láti lọ fẹ́ lọ kọ́ ifá ilẹ̀ wa ni wọ́n ti wá ń kọ ẹ̀ wá ń sọ pé nǹkan tí olódùmarè ti ọwọ́ bàbá ti tèmi Ọ̀rúnmìlà tó wá fi gbé kalẹ̀ ẹ̀ wá sọ yí pé nǹkan àjèjì ni ní ilẹ̀ tí Ọ̀rúnmìlà tẹ̀dó nọmba one mo fẹ́ pass message sí yín ẹ lọ bèrè lọ́wọ́ àwọn babaláwo Ọ̀rúnmìlà bára àgbọnnìrègún ó ti gé ègún pé ẹnikẹ́ni tó bá wà lórí ilẹ̀ òun tó bá ń jẹ tó bá ń mu tó bá ń ba orúkọ òun ẹ̀dú jẹ́ ó ní ara ni wọ́n ni ẹjọ́ sára òkín ni wá ń sìn ṣé ẹ rí pé ẹ̀yin muslim àti ẹ̀yin pásítọ̀ ẹ kó wa sí wàhálà ó ní ẹnikẹ́ni ṣé mọ̀ pé wọ́n ní pé ìlà ò tó kọ̀ ìlà ni kò mẹ́ni tó kọ̀ ìgbà tó ọ̀run ìlà tó ń gégùn yẹn tó ń gún ègún yẹn ó lè jẹ́ pé nígbà yẹn àwọn kan dìtẹ̀ ẹ̀ ní bí Ifá ṣe sọ ó dẹ̀ sọ pé ẹnikẹ́ni tó bá ń gbé lórí ilẹ̀ òun ẹ̀dúsẹ̀ tó bá ń ba orúkọ òun ẹ̀dú jẹ́ ó ní ara màmá ni wọ́n ó ní ilẹ̀ yẹn ó ní kò ní tù wọ́n lára ẹjọ́ ṣẹlẹ̀ yìí tù wá lára ń sìn ẹ kàn máa ma kó wa sínú ègún àìmọ̀ á lọ sí church ẹ lọ máa gbàdúrà ègún àìmọ̀ ègún àìmọ̀ olúwa o bá mi ṣe ègún àìmọ̀ but ìwọ tó ń sọ tó lọ́run tó káwọn máa gbàdúrà lórí ègò àìmọ̀ tó dẹ̀ jẹ́ pé ìwọ ló tẹ ìwọ àwọn tẹ́ ẹni kọ́ máa gbà ìgbọ́ nínú ṣọ́ọ̀tì yẹn ẹ tún nǹkan èpè nǹkan ègún yẹn lẹ tún ṣe ń bẹ̀ báwo lẹ ṣe máa rí èsì sí àdúrà tẹ́ ń gbà. òrìṣà ńlá ọ̀sẹ̀ rẹ̀ máa gbò ọba àlà funfun gbò kanlẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ òrìṣà ńlá sọ pé ẹnikẹ́ni tó bá ń gbé ní orí ilẹ̀ òun tó bá ba orúkọ òun jẹ́ ó ní ìyàn àjàkálẹ̀ àrùn ló máa máa bá wọn ẹjọ́ ṣé ìyàn ò kí mú wa ń sìn ẹjọ́ ṣé ò mú wa no ẹ lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn olùmọ̀lẹ̀ ò ṣe no gbogbo kùrùsíyù tẹ̀ ń ké ǹjẹ́ ó rìvàtì ègún táwọn baba ti fi sílẹ̀ so ẹ kọ ẹ fẹ́ kọ nínú àwọn àdúrà orí burúkú tẹ̀ ń gbà yìí ipe kí aláwo yín kó paná adébọrẹ́ kó paná adébọrẹ́ ipe àjèjì ni àwọn tó tẹ ilẹ̀ wọn dó tí wọ́n wá gba àwọn fọ́rínà láàyè ní ilẹ̀ wọn tí àwọn fọ́rínà wá dé tí wọ́n wá pa ìtàn irọ́ fún àwọn ọmọ wọn kí wọ́n ba lè ba ọjọ́ iwájú àwọn ọmọ wọn jẹ́ àwọn arógòbògò jẹ́ ẹ̀yin náà wá ń pàṣì ìtàn burúkú yìí láti generation kan sí ọ̀kan sí ọ̀kan sí ọ̀kan sí ọ̀kan sí ọ̀kan sí ọ̀kan ìyá mi ẹdújọ bí mo rí yín o bàbá mi Fágbénga mo rí yín ẹjọ́ má bínú tí bá lè dárúkọ ẹjọ́ kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ṣé ẹ rí àwa náà wá ṣe ìwúre yes aṣèwúre ṣe nǹkan ní tí ògùn ẹni bá dání lójú a máa fi ń gba orí ni tó bá jẹ́ lóòótọ́ ni gbogbo ìtàn tẹ́ ẹ̀ ń sọ pé àwọn bàbá wa wà àjèjì ni wọ́n o wípé àwọn kan ti wà ní ilẹ̀ wa o káwọn bàbá wa tó dé ṣé ẹni tá wá sọ pé kí ọlọ́run kó pa iná wọn rẹ́ yẹn bẹ́ẹ̀ ni mo tún wá sọ pé kí olódùmarè kó pa iná wọn yẹn rẹ́ ṣé ẹni pé mo sọ ń sìn ṣùgbọ́n tó bá wá jẹ́ pé lóòótọ́ àwọn bàbá wa ni wọ́n jìyà jẹ ìṣẹ́ tí wọ́n fi ẹ̀jẹ̀ ara wọn mo wò lọ́jọ́ jọ́wọ́ mo rí e, e, èèrà tó jà mo ní láyé àtijọba yìí láyé ìgbà àwọn bàbá wa ń gbà yẹn nígbà míì báyìí nígbà tó wà nínú ilẹ̀ àwọn èèrà kan máa tú jáde nígbà míì tí èèrà máa tú jáde tó máa bò wọ́n tíjà lọ́ máa jẹ wọ́n tí ìyà yẹn jẹ wọ́n tí wọn ò dẹ̀ wọn ò give up nítorí pé káwọn lè bring future fún ọjọ́ iwájú àwọn ọmọ wọn tí wọ́n wá ṣe ìtẹ́ tí wọ́n ṣe àpèrè tí wọ́n ṣe gbogbo ẹ̀ wípé kí ọjọ́ iwájú àwọn ọmọ wọn kó lè dáa kí ìran wọn lè di ẹni àmúyangàn bẹ́ẹ̀ ni olódùmarè tó tó bá dẹ̀ jẹ́ pé lóòtítọ́ bí nǹkan tí Ọ̀rúnmìlà sọ pé ifá ilé olódùmarè ló ti rọ̀ wá ṣe wá rí kí olódùmarè kó wá fi àyè gba ifá gidi ṣe rí àsìkò irọ́ ni kí olódùmarè kí ifá yẹn kó wá bẹ̀rẹ̀ sí ní máa gba ayé Ifá dẹ̀ ti ń gbayé lóòótọ́ ó gbayé ọ̀gbẹ̀rì ò mọ̀ three sixty seven million àwọn ọmọ àwọn tó wá kó wa lẹ́rú ló ń ṣe fá so tó bá wá ń jẹ́ pé ṣé àwọn kọ́mọ ti ṣèwúre yẹn lẹ́kọ̀ọ́ pé bẹ́ẹ̀ ṣe ní kí kí aláwù yín kó panu adébọ̀rẹ́ yẹn ṣe rí pé olódùmarè lèmi wá sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ èké ni Ifá pé ọlọ́run ò mọ̀ ń pa ẹ̀ kó parẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀sìn títí yín yẹn ipe kì í ṣe lé olódùmarè ló ti wá tó jẹ́ pé aláwù yín ó wá sí ìlú títí wa ó wá ń kílèmù orúkọ olódùmarè láti tàn wá jẹ láti ṣì wá lọ́nà èmi náà wá ṣe ìwúre pé gbogbo gbòǹgbò ẹ̀sìn àjèjì àti àwọn ọlọ́run àjèjì tí wọ́n wá láti gbogbo ilẹ̀ ẹ̀ rí pé àwọn buddhist wà ń lẹ̀ wá ń sìn wọn ò tàn wá àwọn other religion ọ̀tọ̀ wá jẹ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀sìn àjèjì ẹni tó bá ẹláyà kó wà wọ̀ ni mo dẹ̀ máa fẹ́ kẹ́yìn mùsùlùmí kẹ́ máa ṣe àṣẹ sí kẹ́ máa ṣe àmì yá àlà tẹ́ bá mọ̀ pé nǹkan tẹ̀ ń sọ gbogbo ẹ̀yin àáfàá yẹn tẹ́ sọ pé àjèjì ni pé ìbílẹ̀ wípé òun làbáláyé àbí nǹkankan yẹn hẹ́n òun náà mo ṣe wá sọ pé tó bá jẹ́ pé lóòótọ́ ìyá mi olúwayẹmísí bàbá I'm just seeing you tó bá jẹ́ pé lóòótọ́ èjìmákè thank you tó bá jẹ́ pé lóòótọ́ ní ẹ̀sìn yíyẹn sẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀sìn yẹn pé ẹ̀sìn àjèjì ni tó lè yẹ pé aláwù yín kì í ṣe olódùmarè wa lóòótọ́ tó jẹ́ pé ó kàn impersonated God tó kàn claim identity ẹni tí ò jẹ́ láti ṣì wá lọ́nà. No láti pa nǹkan tí àwọn baba ńlá wa ti ṣe sílẹ̀ àwa náà wá pàṣẹ ní orúkọ ọ̀kànlérínwó irúnmọlẹ̀ tó tẹ̀lé ayédó wípé kí olódùmarè kó wá bá wa fa gbogbo gbòǹgbò ẹ̀sìn àjèjì kó bá wa fà wọ́n tú ti gbòǹgbò ti gbòǹgbò kó bá wa fà wọ́n tú ti gbòǹgbò ti gbòǹgbò kó bá wa fà wọ́n tú ti gbòǹgbò ti gbòǹgbò ní ilẹ̀ káàárọ̀ àjíire bẹ́ẹ̀ ni kí ifá kó wá jọba kí fàyòjọba ìfàyòjọba bí aláfẹ́ bí alákọ̀ ìfàyòjọba ó ti jọba o ìfàyòjọba ìfàyòjọba o bí aláfẹ́ bí alákọ̀ Ifá yóò jọba wàá tún kọ lẹ́ẹ̀kan sí Ifá tìjọba Ifá tìjọba o bí aláfẹ́ bí alákọ̀ Ifá tìjọba bẹ́ẹ̀ ni Ifá ó máa jẹ ó ti jẹ ọba torí pé aládé nífá Kini ni la kíní alande gbogbo alamọ ẹ lè proud gan pẹ̀lú kọ́ṣọ́ àlà kọ́ṣọ́ wo náà gbé wá àfikàn bojú kọ́ńdé máskì ẹ wo kọ́ṣọ́ ifá òun lẹ́ máa fi promote ẹ̀ ẹ́ máa lo ifá láti fi bring ifá down ẹ̀sìn yín kò lóríkì inú ifá gbogbo oríkì ifá òun lẹ́ fi ń gbé ẹ̀sìn yín ga ẹ̀ wá ń ba fa jẹ́ yẹn náà ń pè ní fraud intellectual fraud àwa ti jí o bèbí rẹ̀ ti ṣẹ́jú so we are out of this lie that is it àwa náà decree ṣé mo kẹ́yìn decree ẹ ká wá wo ilé ìtọ́lọ́hún máa họ́nà nínú méjèèjì yà ẹnìkan lọ ó dẹ̀ pé mùsùlùmí ni ọmọ yorùbá tó ń gbèdè mi <laughs> ó dẹ̀ pé ọmọ yorùbá ni máa yẹn ó tún wọ ẹ̀yìn ó tún wò mí báyìí ó wò mí báyìí I don't give a damn. àníròjù ah, báyìí lọ ó dìgbà kan náà ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi o ẹ ṣé o ẹ ṣé